mi sọ pé ibi báyìí ni mo dín ibú mọ́ mi o. o sọ pé báyìí ló ti rí yàrá sì wọ́n lọ jí ni mo dẹ̀ sẹ́ni owó sí wọ́n dẹ̀ náà mo jí ni nílẹ̀ kú lẹ́yìn tí mo ṣiṣẹ́ wọn tí mo ṣe. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tẹ̀sí tí ń wò wá àgbéyẹ̀wò ìròyìn fún ti alẹ́ òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2023 òun ló ń dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín látòrí ìkànnì YPN Yorùbá Broadcasting Network hannah ọ̀làdàyọ̀ fàdùpé lóníròyìn yín fún ti alẹ́ òní ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn fún òní àwọn mẹ́rin ló farapa níbi ìjàmbá alùpùpù tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àjọ EFCC ló ti gbé oníṣòwò obìnrin kan nílùú Èkó tó ní iléeṣẹ́ Ramaland Yaro lọ sí ilé-ẹjọ́ látàrí lílu jìbìtì owó tó tó ogóje bílíọ̀nù náírà one forty billion naira ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti bẹ̀rẹ̀ sí ní pín oògùn láwọn ilé ìwòsàn ìjọba di ìpínlẹ̀ náà àwọn ọ̀dọ́ ló lọ́ọ́ ṣe ìfẹ̀hónúhàn látàrí bí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ti ṣe kọ̀ láti wá gbọ́ ẹjọ́ Ṣeun Kútì kí ẹ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká padà dé. ẹ kú dédé àsìkò ìníkànnì Yorùbá Broadcasting Network YBN lélẹ́ Ọláyẹmí Adéwùnmí lórúkọ tèmi fọ́nrán yìí ló ṣàfihàn kéjì ọmọ big mummy eléyìí tá a ti sọ fún yín tẹ́lẹ̀ rí tẹ́ ò bá gbàgbé ó dẹ̀ jẹ́ sáré ràn wá létí màmá tó jẹ́ wípé a máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí fi gba owó gba ọjà lọ́wọ́ àwọn èèyàn káàkiri nínú. No ọjà àti ibi ìtajà wọn ní báyìí akárá tí wàá tún ṣepò fún kejì náà o kejì ọmọ rẹ̀ tí wọ́n sọ ń gbà yẹn pé wà lọ́gbà ẹ̀wọ̀n òun náà ló ti jáde ló ti lọ jalè nínú ọjà láfẹnwá lónìí. ó lọ mi lẹ́sàn-án mo gbé owó owó mi yẹn tí mo ṣe é dẹ̀ sí mẹ́rin pé kọ́ jẹ́ wọ́n tún náà mo yà àwọn fẹ́ ra oògùn mo dẹ̀ ṣe owó sí wọn mi sọ pé ibi báyìí ni mo dín ìfúnmọ́ mi o. o sọ pé báyìí ló ti rí yàrá sì wọ́n lọ jí ni mo dẹ̀ sẹ́ni owó tí wọ́n dẹ̀ náà náà mo dì ní nílẹ̀ kúrọ́ lẹ́yìn tí mo ṣiṣẹ́ wọ̀ tí mo ṣe. ẹ má jẹ́ ń da yín làgàrà ẹ pàdé wa lórí ètò ọ̀rọ̀ tó ń lọ níbi tá a ti máa mú ẹ̀kúnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe rí bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ bọ́wọ́ pálábà rẹ̀ ṣe ṣégi gbogbo ẹ̀ pátá ńlá fún yín lẹ́kùnrẹ́rẹ́ nínú ọ̀rọ̀ tó ń lọ ẹ kú ojú lọ́nà. ẹ káàbọ̀ padà ilẹ̀ United Kingdom ló ti ṣe òfin tuntun èyí tí yóò dá àwọn akẹ́kọ̀ọ́ láti ilẹ̀ wa nàìjíríà tó fẹ́ ṣe ìrìnàjò lọ sí ilẹ̀ united kingdom láti lọ́ọ ka ìwé àti àwọn arìnrìnàjò míì lọ́wọ́ kò láti mú àwọn mọ̀lẹ́bí wọn dání àyàfi tí àwọn ṣùgbọ́n kọ̀ọ̀kan bá jẹyọ èyí ló wáyé bí ìjọba ilẹ̀ uk ti ṣe ń gbìyànjú láti dín iye àwọn ènìyàn tó ń ṣe ìrìnàjò wá sí orílẹ̀-èdè náà kù eléyìí tó sì lé ní mílíọ̀nù kan lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí lábẹ́ òfin tuntun náà ni wọ́n ti sọ pé ilẹ̀ uk ni yóò yọ ààyè eléyìí tí wọ́n fi sílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ kúrò bákan náà ni wọn yóò tún ṣe àtúnṣe àwọn òfin àti ìlànà eléyìí tí wọ́n ti là kalẹ̀ tẹ́lẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣe ìrìnàjò wá sí orílẹ̀-èdè ọ̀hún láti wá kẹ́kọ̀ọ́ àyípadà ni yóò fẹsẹ̀ múlẹ̀ láti oṣù kínní ọdún 2024 wọ́n ti wá ní àwọn ti tètè ṣe ìkéde yìí láti jẹ́ kí gbogbo àwọn tó ti ń gbèrò láti wá sí orílẹ̀-èdè ọ̀hún láti wá kẹ́kọ̀ọ́ kí wọ́n wà ní ìgbáradì kí wọ́n sì lè mọ̀ pé àwọn ti yí gbogbo àwọn òfin àti àwọn ìlànà àwọn padà láti lè jẹ́ kí àwọn tó fẹ́ kàwé kí wọ́n dánìkan wà láì dìgbàdàgbọ̀n àti kó gbogbo mọ̀lẹ́bí dání ṣáájú ètò gbígba ìṣàkóso fún ti sáà kejì ọlọ́dún mẹ́rin mìíràn lórí ipò ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti tú ìgbìmọ̀ ìṣàkóso ti ìpínlẹ̀ náà ká tó sì ti gbégi dá ìyànsípò gbogbo àwọn tó dipò òṣèlú mú èyí tó ní ó fẹsẹ̀ múlẹ̀ láti òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún èyí ló wà nínú ìwé kan eléyìí tí ó wá láti ọwọ́ olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà tó tún jẹ́ alága ìgbìmọ̀ ìṣípòpadà fún ti sáà kejì ìyẹn ọ̀túnba ṣẹ́gun ògúnwùyí tó tún ti fìgbà kan rí jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin mákindé ló ti wáá fi ìdarí ṣọwọ́ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn láti fa gbogbo ohun ìní ìjọba eléyìí tó wà lọ́wọ́ wọn lé òṣìṣẹ́ ìjọba tó wà ní ìpele tó ga jù láwọn iléeṣẹ́ ìjọba èyí tí wọ́n bá wà lọ́wọ́ ó fi kún pé gómìnà ló mọ rírì iṣẹ́ takuntakun èyí tí gbogbo àwọn tọ́rọ̀ náà kàn ṣe fún ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti wáá gbà á ládùúrà pé ọlọ́run ọba elédùmarè yóò fún wọn ní àṣeyọrí nínú ohun gbogbo eléyìí tí wọ́n bá dáwọ́ lé lórí lára akitiyan rẹ̀ láti mú àwọn ìlérí eléyìí tó ṣe lásìkò ètò ìpolongo ìbò ṣẹ èyí tó jẹ́ láti ṣe àmúgbòòrò ètò ìlera àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀sùn ní gómìnà ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke látọwọ́ àjọ tó ń mójútó ìdàgbàsókè ètò ìlera lábọ́dé ní ìpínlẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní máa pín oògùn lílò àti àwọn ohun ètò ìlera jákèjádò ìpínlẹ̀ ọ̀hún àwọn ohun tí wọ́n ń pín yìí tí wọn yóò sì pín jákèjádò àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ náà ni àwọn ènìyàn yóò máa gbà lọ́fẹ̀ẹ́ láwọn ibùdó ètò ìlera alábọ́dé tó wà ní ìpínlẹ̀ ọ̀hún akọ̀wé àgbà fún àjọ náà ní ìpínlẹ̀ náà oníṣègùn òyìnbó samson fábíyì ló sọ̀rọ̀ yìí di ó tún wáá sọ pé àwọn oògùn tó ṣe kókó ni wọ́n ti ṣètò sáwọn iléèwòsàn alábọ́dé jákèjádò ìpínlẹ̀ náà àti pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni kò ní tẹ́tí láti máa ṣe ìrànlọ́wọ́ eléyìí tó bá yẹ fún ẹ̀ka ètò ìlera àti àwọn iléèwòsàn tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún ìdàrúdàpọ̀ ló wáyé láàárọ̀ òní ọjọ́ ìṣẹ́gun nílẹ̀-ẹjọ́ májísrèètì kan tó wà ní àgbègbè yaba ní ìpínlẹ̀ èkó bí àwọn ọ̀dọ́ ṣe kórajọpọ̀ síta ilé-ẹjọ́ náà láti ṣe ìfẹ̀hónúhàn fún yíyọ̀ǹda gbajúgbajà òǹkọrin nni ṣeun kútì ẹnìkan tó ní kí wọ́n má dárúkọ òun nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló ti sọ pé májísrèétì adéọlá ọlátúnbọ̀sùn ló kọ̀ láti yọjú síbi ìgbẹ́jọ́ eléyìí tó yẹ kó wáyé lónìí tí wọ́n sì ti sún sí ọ̀la ọjọ́rú ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí ìgbẹ́jọ́ náà ló yẹ kó wáyé lónìí látàrí bí àwọn ọlọ́pàá ti ṣe bẹ̀bẹ̀ lọ́sẹ̀ tó lọ wípé kí olùjẹ́jọ́ kó sì wà ní àkàtà wọn fún bíi ọjọ́ mẹ́rin sí i láti lè jẹ́ kí àwọn kádìí ìwádìí eléyìí tí àwọn ṣe lórí ọ̀rọ̀ náà káwọn kádìí ẹ̀ nílẹ̀ káwọn sì lè fojú okòó sọ̀dùrùn wọ́n ti wáá sún ìgbẹ́jọ́ náà sí ọ̀la nítorí bí adájọ́ ti ṣe kọ̀ tí kò sì yọjú sí ilé-ẹjọ́ májísrèètì ọ̀hún ẹ̀wẹ̀ nígbà tí ó di ọ̀sán ni ẹlòmíràn tó sọ pé ó ṣeé ṣe kí wọ́n sì tún gbọ́ ẹjọ́ náà lónìí àmọ́ nígbà tó yá ni wọ́n rí i pé adájọ́ kò padà wá náà tí wọ́n sì ti sún sí ọ̀la ìkan lára àwọn olùṣèfẹ̀hónú ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ Godwin Emem ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì kéde àárò pé ilé-ẹjọ́ ni ó ń ṣe ohun tí kò tọ̀nà nípa fífi ààyè gba àwọn ọlọ́pàá láti fi Ṣeun Kùtì sí àkàtà wọn ó ti wá ní kí wọ́n ṣe ohun gbogbo bó ṣe yẹ kó lọ kí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lórí ìgbẹ́jọ́ náà kò dín ní àwọn akẹ́kọ̀ọ́ ogún láti iléẹ̀kọ́ girama fakúnlé nílùú ọ̀ṣọ́gbó tó ti wà ní ilé-ìwòsàn lẹ́yìn ìgbà tí wọ́n yin tajútajú sínú ilé-ẹ̀kọ́ náà látọwọ́ àwọn ọlọ́pàá kògbérègbè a rí gbọ́ pé ilé-ẹ̀kọ́ náà ló wà ní àdójúkọ pápá ìṣeré ọ̀ṣọ́gbó city stadium ni ó tún wá wà ní ẹ̀yìn àgọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá kògbérègbè tí a mọ̀ sí mobile police ní ọ̀nà ìkírùn nílùú ọ̀ṣọ́gbó gẹ́gẹ́ bí àwọn oníròyìn ti ṣe ṣe ìwádìí ni ó ṣe àfihàn rẹ̀ pé àwọn ọlọ́pàá ló yin tajútajú yìí bí ìṣe wọn tí ó sì ṣèṣì lọ bọ́ sínú ọgbà ilé ẹ̀kọ́ náà wọ́n jábọ̀ rẹ̀ pé àwọn ọmọ tí èéfín kínní àwọn kọ́kọ́ kọlù ló dákú lọ gbọ́nrán gandan tí wọ́n sì ti sáré gbé wọn lọ sí ilé ìwòsàn tó wà ní ìtòsí ilé ẹ̀kọ́ náà nígbà tí olùkọ́ kan tí kò fẹ́ kí wọ́n dárúkọ rẹ̀ ń sọ̀rọ̀ ló ní ilé ìwòsàn eléyìí tó súnmọ́ ilé ẹ̀kọ́ náà tí wọ́n kọ́kọ́ gbé àwọn ọmọ tí èéfín tajútajú náà kọlù lọ ni kò gba àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n sì sáré gbé àwọn tó kù lọ sí ilé ìwòsàn mìíràn fún ìtọ́jú tó péye ó ní bí àwọn olùṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n tètè sọ pé kí àwọn akẹ́kọ̀ọ́ tó kù kí wọ́n máa lọ sí ilé kí àlàbọ̀rọ̀ kó má bàa di ẹ̀wù mọ́ wọn lọ́wọ́ àwọn oníròyìn ló jábọ̀ rẹ̀ pé gbogbo ìgbìyànjú láti bá ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà sọ̀rọ̀ òun ló já sí pàbó ẹ̀wẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun yẹmísí ọ̀pálọ́lá ló sọ pé òun kò tíì ní ìmọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà àmọ́ òun yóò ṣe ìwádìí tó tọ́ lórí rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo ló ti rọ́wọ́ tó àfúrásì kan fún ẹ̀sùn fífi agídí wọlé oyin àwọn obìnrin méjì títí tí wọ́n fi jáde láyé nílùú àkúrẹ́ àti ìlú ọ̀rẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n tún rọ́wọ́ tó ọkùnrin kan tó jẹ́ agbaṣẹ́ṣe lórí ilẹ̀ oko tó tún jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven years torúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni mima chinecherem láti ìpínlẹ̀ ebonyi ní ìbámu pẹ̀lú ìṣekúpa ìyá àgbà kan tó jẹ́ ẹni ọgọ́rin ọdún eighty years torúkọ rẹ̀ jẹ́ madam felicia adelebigbe lórí ilẹ̀ oko rẹ̀ nílùú ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ òdìgbò bákan náà ni ọkùnrin kan tó jẹ́ ọmọ ilẹ̀ togo tóun náà jẹ́ ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine years tóun náà jẹ́ agbaṣẹ́ṣe lórí ilé oko tórúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni gbẹ̀gẹ́lẹ̀ mustapha náà ṣekú pa ìyá onílé rẹ̀ tó jẹ́ ẹni ọdún méjìdínlọ́gọ́ta fifty eight years torúkọ rẹ̀ jẹ́ arábìnrin adijat ọláoyè nígbà tí ó ń gbìyànjú láti fi agídí ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú rẹ̀ nínú yàrá rẹ̀ tó wà ní agbègbè fálíbì nílùú àkúrẹ́ nígbà tí wọ́n ṣe àfihàn àwọn afurasí méjìdínlógún tí wọ́n lọ́wọ́ sí oríṣiríṣi ẹ̀sùn ni ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni taiwo jésùbíyì ti sọ pé àwọn afurasí apànìyàn méjèèjì náà ni àwọn yóò fìyà jẹ ní ìbámu pẹ̀lú òfin ìpínlẹ̀ ọ̀hún ló sọ pé àwọn rọ́wọ́ tó àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn méje tí wọ́n lọ́wọ́ sí àwọn ìkọlù ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ti ń wáyé nílùú ọ̀wọ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí táwọn yóò sì fi ojú gbogbo wọn ba ilé-ẹjọ́ láti lọ́ọ́ fi mú kàtà òfin. kò ní jù báyìí lọ lórí àgbéyàwó ìròyìn fún ti òní àwọn akátó máa lọ ẹ jẹ́ ká lọ wo fọ́nrán ilé ìtì àní fún wa. mọ́fìnà àti wàá sanwó ṣẹ́fẹ́ nìkan àdùnní àbí Àdùnní Adéwálé ọmọ tó kú pa báyìí one hundred and fifty thousand ní àrí tí wọ́n fi sẹ́ǹdì báyìí àti gbogbo ẹ̀yìn tó kù Àdùnní Adé ikú òjijì ò ní pa ẹ́ báwa dá one fifty thousand ẹ padà fún àwọn kọ́mítì wọ́n ló wà Àdùnní Adé two hundred and fifty thousand ní o kì í ṣe one fifty thousand lówó kọfí ti ń bẹ lọ́wọ́ ẹ̀ lówó iṣẹ́ tí wọ́n fi san fún un àdúrà àti òde. ẹ káàbọ̀ padà fọ́nrán tí ẹ wò tán ló ṣe àfihàn ibi tí àwọn àáfàá tó wà níbi tí wọ́n ti ń ṣe ìsìn kẹyìn fún gbajúgbajà òṣèré orí ìtàgé ẹni tó jáde láyé Murphy Àfọlábí ti ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó gba owó iṣẹ́ lọ́wọ́ rẹ̀ àmọ́ tí wọn ò tí ì ṣe iṣẹ́ tó fi jáde láyé láti dá owó iṣẹ́ tí wọ́n gbà padà nínú gbogbo tá a bá ń ṣe láyé ẹ jẹ́ ká máa rántí pé àti sùn ló jà jù. àárín jù báyìí lọ lórí àgbéyẹ̀wò ìròyìn fún ti òní èyí tó ti dé sí ojú ìwòran yín àti etí ìgbọ̀yín láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń ṣe àgbélárugẹ èdè Yorùbá ẹ rí nọ́mbà kan lójú fọ́nrán òwòrán yín ẹ̀tẹ̀ YBN sí orí ẹ̀ kí wọ́n lè soyún pọ̀ mú gbogbo àwọn ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ sí YBN bákan náà tẹ̀yin ò bá ti subscribe sí ìkànnì yìí ẹ̀tẹ̀ subscribe kẹ̀tẹ̀ aago dúdúdú tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ láti lè máa gbọ́ gbogbo àwọn ìròyìn wa àti àwọn ètò wa bó bá ṣe ń jẹyọ lórí ìkànnì yìí. Anna